hallelujah yóò dára fún wa lórúkọ jésù kristi mo kí wa káàbọ̀ lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun sí abẹ́ abala wákàtí mìíràn yìí wákàtí àdúrà wákàtí láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wákàtí láti ṣe ara wa níyè wákàtí láti súnmọ́ ẹ̀mí mímọ́ wákàtí láti gbóhùn rẹ̀ mo sì kí wa káàbọ̀ lórúkọ jésù kristi olúwa ọlọ́run àwọn ọmọ ogun sí inú ọdún 2021 ọdún yìí ọdún àlàáfíà ni yóò jẹ́ fún ọ àti ìdílé rẹ ọdún ìsinmi àti ìfọkànbalẹ̀ ní gbogbo ọ̀nà olúwa yóò pa ọ́ mọ́ ibi wàhálà ìdààmú kan kì yóò ṣubú lù ọ́ nínú àjàkálẹ̀ àrùn tó ń kọjá lọ ní gbogbo àgbáyé lórúkọ jésù ààbò ọlọ́run yóò dájú lórí rẹ olúwa yóò sì fún ọkàn rẹ ní ìsinmi lábẹ́ abala wákàtí mìíràn yìí ọ̀rọ̀ ọlọ́run tí mo mú tọ̀ wá wá òun ni mo mú nínú ìwé Genesis orí kejìlá mo kà láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkẹrin ọ̀rọ̀ ọlọ́run kà báyìí wípé olúwa sì wí fún Ábúráhámù jáde kúrò ní orílẹ̀-èdè rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ènìyàn rẹ lọ sí ilẹ̀ kan tí èmi yóò fi hàn ọ́ èmi yóò sọ ọ́ di orílẹ̀-èdè ńlá èmi yóò sì bùkún fún ọ èmi yóò sọ orúkọ rẹ di ńlá ìbùkún ni ìwọ yóò sì já sí èmi yóò bùkún fún àwọn tí ó ń súre fún ọ ẹni tí ó ń fi ọ́ ré ni èmi yóò fi ré nínú rẹ ni a ó bùkún gbogbo orílẹ̀-èdè ayé nínú rẹ ni a ó bùkún fún gbogbo ìdílé ayé bẹ́ẹ̀ ni abrahamu lọ bí olúwa ti sọ fún un bẹ́ẹ̀ ni abrahamu lọ bí olúwa ti sọ fún un láàárọ̀ yìí ẹ̀yin ọmọ ọlọ́run ìgbọràn abrahamu òun ni mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ìgbọràn Ábúráhámù ọdún 2021 fún àwọn tí ó mọ Ọlọ́run tó mọ inú rẹ̀ fún àwọn tí wọ́n ṣe tán láti gbọ́ràn ọdún ìtura ọdún ìgbésókè ọdún àánú àti ọ̀pọ̀ ìbùkún òun ni ọdún náà yóò jẹ́ ọdún tí Olúwa yóò yà ọ́ lẹ́nu ọdún tí wàá ní ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ànító àti àníṣẹ́kù ohun gbogbo ni fún àwọn tó mọ ọlọ́run akọ̀wé rẹ̀ pé ó ní àwọn tó mọ olúwa wọn ó jẹ́ alágbára wọn ó sì máa ṣiṣẹ́ akin bó ti wò kí ọdún yìí kó le tó bó ti wò kí ìdààmú tàbí ìjì kó pọ̀ tó nínú rẹ̀ fún àwọn tí wọ́n mọ ọlọ́run wọn ohun agbára ńlá àti ohun ohun àìmọye ohun rere àìmọye ohun yóò ṣẹlẹ̀ nínú ayé wọn nínú ọdún yìí bí o bá jẹ́ ẹni tí yóò gbọ́ràn sí àṣẹ àti òfin ọlọ́run ibi àti èjì tí yóò ba ọdún yìí tí yóò ba ọdún yìí tí yóò ba yípo lórúkọ jésù kì yóò sùn mọ́ ọ ìbùkún inú rẹ̀ nìkan ni yóò jẹ́ tiẹ̀ ìgbéga àti àṣeyọrí òní yóò jẹ́ ti àwọn ọmọ rẹ̀ nínú ìwé àìsáyà ìwé àìsáyà àìsáyà orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún bíbélì sọ wípé bí ìwọ bá fẹ́ tó o sì gbọ́ràn ìwọ yóò jẹ ire ilẹ̀ náà ire ilẹ̀kílẹ̀ tó o bá wà tí ẹni yóò jẹ́ níwọ̀n ìgbà tó o bá lè gbọ́ràn ire ibi iṣẹ́ iṣẹ́kíṣẹ́ tó ń ṣe ilé iṣẹ́ kílé iṣẹ́ tó o bá wà ire tó ń bẹ níbẹ̀ àǹfààní tó wà níbẹ̀ ìgbéga tó wà níbẹ̀ ìtẹ̀síwájú tó wà níbẹ̀ àti ojú rere tó wà níbẹ̀ tiẹ̀ àti tìdílé rẹ ni yóò jẹ́ níwọ̀n ìgbà tó bá lè gbọ́ràn sí òfin àti àṣẹ ọlọ́run kí ni ohun tí mò ń sọ ìgbọràn abrahamu ọlọ́run pé abrahamu jáde kúrò nínú ìdílé abọ̀rìṣà ó pè é láti ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ kó tó di ìgbà yìí abọ̀rìṣà ó ní ọ̀pọ̀lọpọ̀ ó ní gbogbo ìdílé tó wà lásìkò ìgbà tí ọlọ́run pé abrahamu jáde nínú ilé àbọ̀rìṣà olólùwà ti mú jáde kò sí ẹnikẹ́ni tó ti mọ òye ọlọ́run tàbí tó ti mọ̀ nípa ọlọ́run ọ̀run àwọn àwọn ìṣẹ̀dá ọwọ́ ọlọ́run òun ni wọ́n ń sìn bí kan kógi jọ bí kan kókòtà jọ bí kan sin oòrùn bí kan sin omi tàbí igi àwọn ohun tí ò jẹ́ ọlọ́run tí kìí ṣe ọlọ́run ni wọ́n sọ di ọlọ́run nínú ìfọ́jú ọkàn yìí àti àìmọ̀ye yìí òun ni ọlọ́run ti mú Ábúráhámù jáde láti jí ohun èlò ayọ̀ lọ́wọ́ rẹ̀ láti jí ohun èlò ọlá láti fi ìmọ̀ rẹ̀ ìmọ̀ ọlọ́run hàn láti pàṣẹ abrahamu fún gbogbo ìdílé ayé bíbélì sọ pé ọlọ́run pé abrahamu jáde kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ láàrin ìdílé rẹ̀ lọ sí ilẹ̀ kan tí òun olúwa tí ó fi hàn abrahamu sì jáde ó gbọ́ràn abrahamu jáde ó gbọ́ràn ọlọ́run pè é nígbà tó ọlọ́run pè abrahamu pẹ̀lú ìlérí láti sọ ọ́ di ńlá láti sọ ọ́ di ẹni gíga pẹ̀lú ìlérí ló pè é pé tó o bá lè gbọ́ràn àwọn tí wọ́n ṣe fún ọ àwọn tí wọ́n ṣe fún ọ lélẹ́yìí wọ́n sọ ọ́ di ńlá wọ́n bùkún fún ọ nípasẹ̀ rẹ lábùkún fún gbogbo orílẹ̀-èdè ayé ẹni tó bá ń fi ọrẹ lèmi ò fi rẹ ẹni tó bá bùkún fún èmi ò bùkún fún àwọn ìrè ńlá yìí lọ́lọ́run ló so fún abrahamu ìlérí ńlá yìí olólùwà ní fún un tó bá lè gbọ́ràn ó sì gbọ́ràn ìwọ náà lọ́dún yìí ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó ń jáde tọ̀ ọ́ wá ní wákàtí yìí òun ni pé tó bá lè gbọ́ràn ìbùkún dúró di ọ lọ́dún yìí ire ń dúró di ọ lọ́dún yìí ìgbéga ń dúró di ọ lọ́dún yìí fún ẹnikẹ́ni tó bá lè gbọ́ràn sí òfin àti àṣẹ ọlọ́run bí wọn náà ó bá jáde ọlọ́run ń pè ọ jáde láàárọ̀ yìí ó ní ẹ jáde kúrò láàrin wọn ẹ jẹ́ mímọ́ ẹ má ṣe darapọ̀ mọ́ wọn ẹ̀yin tó ń gbé ohun èlò olúwa fún ìránṣẹ́ náà tí yóò jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ń pè ọ́ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ń pè ọ́ jáde kúrò nínú ìmùtípara ọlọ́run ń pè ọ́ jáde kúrò nínú ìrédè òru olúwa ń pè ọkùnrin náà olúwa ń pè obìnrin náà ọlọ́run ń pè ọ́ ó olúwa ń pe ìdílé ìdílé náà jáde kúrò láàrin abọ̀rìṣà láàárọ̀ yìí olúwa ń pè jade jáde kúrò nínú ìwà pálapàla ìwà èérí ọlọ́run ń pè ọ́ jáde kúrò nínú ẹgbẹ́ òkùnkùn bó o ṣe ń gbọ́rọ̀ ọlọ́run láàárọ̀ yìí bí wọn náà bá ń jáde kúrò nínú ẹgbẹ́ oṣó ẹgbẹ́ ayé ẹgbẹ́ àjẹ́ bóyá nínú ẹgbẹ́ awọ ọ̀pá nìwọ́ wà ó lè jẹ́ nínú nínú ẹgbẹ́ kí n lọ ó lè jẹ́ nínú ẹgbẹ́ ẹgbẹ́ àwọn tí kò mọ ọlọ́run nínú ẹgbẹ́ ìrìnkúrìn ìrédè òru ọlọ́run ń pè ọ́ jáde kúrò nínú àwọn ìwà tí kò fi ògo fún un bó o bá jáde kúrò nínú àwọn ọ̀nà pálapàla tí wọn náà wà sọ́dọ̀ ọlọ́run tó sì gbọ́ràn sí òfin àti àṣẹ rẹ̀ ìlérí abrahamu ó ń dúró dè ọ́ nínú ọdún yìí ìlérí àti sọ́ọ̀dì ẹni ńlá àti ọlọ́rọ̀ ìlérí láti kọ́lé fún ọ ìlérí láti jogún ohun tó dára fún ọ ó ń dúró dì ọ lọ́dún yìí a ò mọ ohun tó mú kí ọlọ́run kó pe abrahamu jáde kúrò nínú ìdílé rẹ̀ àwọn mìíràn wà níbẹ̀ ṣùgbọ́n abrahamu nìkan lọ́lọ́run pè kò pe bàbá rẹ̀ kò pe ẹ̀gbọ́n kò pe àbúrò abrahamu lọ́lọ́run pè ìyẹn ń tọ́ka wá sí ọlọ́run aláàánú àti olórí ọ̀fẹ́ ó ń tọ́ka wá sí àánú ọlọ́run tó fi ń yan ènìyàn lórúkọ jésù kristi ìwọ náà yóò rí àánú gbà lọ́dún yìí ìwọ náà yóò rí àánú gbà ọlọ́run yóò tọ́ka sí ìdílé rẹ olúwa yóò tọ́ka sí àwọn ọmọ rẹ olúwa yóò yàn ọ́ fẹ́ yóò yan ọkọ rẹ fẹ́ láàrin ogúnlọ́gọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ nínú ìdílé tó ti jáde lórúkọ jésù olúwa yóò yóò yóò mú ọ jáde yóò yàn ọ́ fẹ́ yóò sì gbé ọ ga a ò lè pe ọlọ́run lẹ́jọ́ olúwa ló mọ̀ bó ṣe ń ṣe nǹkan rẹ̀ ìwé róòmù fi yé wa róòmù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrìndínlógún ó ní kì í ṣe ti ẹni tó ń fẹ́ tàbí ẹni tó ń sáré bí kò ṣe ti olúwa tó ń ṣàánú lọ́dún yìí lórúkọ jésù wọn náà yóò rí àánú gbà àánú tó mú kí àánú tí abrahamu rí gbà tọ́lọ́run fi pè é jáde kúrò láàrin abọ̀rìṣà tó dẹ̀ fi ìlérí ìgbéga fún un lórúkọ jésù kristi olúwa yóò fi àánú kan náà báwọ náà ṣe bíbélì sọ pé ní kété tí abrahamu gbọ́ ohùn olúwa ó jáde kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ lọ sí ilẹ̀ tọ́lọ́run tí ó fi fún ó jáde láti gba ìlérí ọlọ́run ìwọ náà láàárọ̀ yìí mò ń rọ̀ ọ́ lórúkọ olúwa jáde jáde kúrò nínú ẹgbẹ́ ayé jáde kúrò nínú ìwà ìpáǹle jáde kúrò nínú ìwà sòdì sí Kristi jáde kúrò nínú ìwà àìwà bí ọlọ́run jáde kúrò nínú ẹgbẹ́ ìrédìí òru jáde kó gba orí ọ̀fẹ́ ọlọ́run ọ̀rọ̀ orí ọ̀fẹ́ ló ń jáde tọ̀ wá láàárọ̀ yìí orí ọ̀fẹ́ tí abrahamu rí gbà ní ọlọ́run fi fún wọn náà láàárọ̀ yìí so gba orí ọ̀fẹ́ ọlọ́run bí tẹ́wọ́ gba orí ọ̀fẹ́ ọlọ́run nínú ọdún yìí kí ọlọ́run kó lè yí ìgbé ayé rẹ padà orí ọ̀fẹ́ ńlá ni abrahamu rí gbà lórúkọ jésù ìwọ náà yóò rí orí ọ̀fẹ́ ńlá gbà ìwọ náà yóò rí àánú gbà olúwa yóò mú ọ jáde ní orúkọ jésù nínú òṣì olúwa yóò mọ ọ jáde nínú àìsàn olúwa yóò mọ ọ jáde nínú àìsèso àìléso olúwa yóò mọ ọ jáde bó o bá fẹ́ tó o sì gbọ́ràn lọ́dún yìí ibi tó o lérò pé o lè dé olúwa yóò mọ jù bẹ́ẹ̀ lọ àwọn ohun tó o lérò pé o lè ní kí ọdún yìí kó tó parí wà ní ànító àti àníṣẹ́kù ohun gbogbo kí ni ọlọ́run ń pè ọ́ sí kí ni ọlọ́run ń bá ọ sọ lójoojúmọ́ gbọ́ràn ìwọ ọkùnrin yẹn gbọ́ràn ìwọ obìnrin yẹn ìwọ ìdílé yẹn àǹtí yẹn gbọ́ràn kí ni ọlọ́run bá ọ sọ lọ́dún tó kọjá lọ tó o gbọ́ tiẹ̀ bó bá tún tẹ̀ sí ìwà tiẹ̀ lọ́dún yìí àfàìmọ̀ ìnú kírú ẹni bẹ́ẹ̀ kó máa kó kàn máa ṣiṣẹ́ ṣá lásán kí ni ọlọ́run ń sọ fún ọ lemọ́lemọ́ tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run lọ́dún yìí kó o tẹ̀ sí ìfẹ́ ti ọlọ́run ohun tí ọlọ́run bá ní kó o ṣe ṣe é ibi tó lu wa bá ní kó o lọ lọ síbẹ̀ si bóyá ọlọ́run tiẹ̀ ti pè ọ́ jáde pé kó o kúrò níbi iṣẹ́ tó o wà láti gba iṣẹ́ tiẹ̀ kí ló ń dá o dúró bóyá ọlọ́run pè ọ́ pé kó o jáde kúrò nínú ìlú tó ń gbé lọ sí ibòmíràn kí ló ń dá o dúró orí ọ̀fẹ́ ńlá mi lolúwa tó ń fún ọ lọ́dún yìí bóyá olúwa ń pè ọ́ wípé kó o darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn ọmọ ọlọ́run kí ló ń ṣe pẹ̀lú ẹgbẹ́ ìwà bí ọlọ́run ohun gbogbo tọ́lọ́run bá pè ọ́ pé kó o ṣe ṣe é lọ́dún yìí ìgbọràn ó ní í ṣe pẹ̀lú ohun tí ọlọ́run á ṣe nínú ayé wa lọ́dún yìí bó o bá fẹ́ tó o sì lè gbọ́ràn èrè ọdún yìí yóò jẹ́ tirẹ̀ ìgbọràn abrahamu bíbélì sọ wípé abrahamu sì jáde lọ lẹ́yìn ìgbà tó jáde nínú orí yẹn tá a bá tún kà á sísàlẹ̀ ẹ rí i pé ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bá a sọ̀rọ̀ ìwọ náà bó ṣe tẹ̀ sí ìfi ọlọ́run lọ́dún yìí lórúkọ jésù wàá gbọ́ ọlọ́run wàá gbọ́ ohùn olúwa olúwa yóò bá ọ sọ̀rọ̀ ò ní rìn níwọ nìkan ọlọ́run ò fi abraham sílẹ̀ ní kété tó jáde tó tẹ̀síwájú bó bá lọ kẹsẹ̀ yẹn délẹ̀ bíbélì sọ pé nígbà tó dé ṣékémù ọlọ́run tún bá a sọ̀rọ̀ ọlọ́run tún tọ̀ wá ó bá a sọ̀rọ̀ bí ọdún yìí yóò ṣe máa tẹ̀síwájú bó o ṣe ń ṣe ìfẹ́ ọlọ́run tí wọn náà ó gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tó máa tẹ̀ sí ìfẹ́ rẹ̀ lórúkọ jésù olúwa yóò ṣe ọ létí wàá gbọ́ ọlọ́run olúwa yóò tọ́ sọ́nà olúwa yóò tọ̀ wá gbogbo iṣẹ́ tó o bá dáwọ́ lọ́dún yìí nítorí pé o wà á pinnu láti gbọ́ràn ìbùkún ni yóò já sí àwọn tó yí ọ ká wọn ò dẹni ìbùkún bíbélì sọ pé ó ní olúwa sọ pé ẹnikẹ́ni tó bá fi abrahamu rè òun lòun ò fi rè nítorí pé ó gbọ́ràn kò sí ogun tó borí rẹ̀ èpè òràn àṣàsí òràn kò sẹ́nikẹ́ni tó lè pa á lára ní gbogbo ọjọ́ ayé rẹ̀ aṣẹ́gun ni nítorí pé ó gbọ́ràn bí wọn náà bá gbọ́ràn lọ́dún yìí tó tẹ̀ sí ìfi ọlọ́run tó tẹ̀ sí òfin rẹ̀ lórúkọ jésù ogun ayé ò ní borí rẹ èpè ò ní ràn ọ́ àṣàsí àpèta lórúkọ jésù kò ní nípa lórí rẹ ẹnikẹ́ni tó bá kóra jọ láti ṣe ọ́ níbi lórúkọ jésù kristi olúwa yóò pa àwọn àrùn nítorí pé wàá gbé ìgbésẹ̀ àti gbọ́ràn lọ́dún yìí lórúkọ jésù gbogbo ibi tó ti ṣe làálàá lọ́dún tó kọjá lọ tí yóò sí ohunkóhun láti fi hàn lọ́dún yìí lórúkọ jésù kristi olúwa yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún ọ òjò ìbùkún yóò sì rọ̀lẹ́ ọ lórí bó o bá gbọ́ràn ni o ìgbọ́ràn ó ṣe pàtàkì ó ní bí ìwọ bá fẹ́ tó o sì gbọ́ràn ìwọ ò jẹ ire ilẹ̀ náà ire orílẹ̀-èdè yìí ire orílẹ̀-èdè tó wà lórúkọ jésù kó máa jẹ́ tiẹ̀ orílẹ̀-èdè kórílẹ̀-èdè tó wà tó ti ń gbọ́ mi lórúkọ jésù ire ọlọ́run kó máa jẹ́ tirẹ̀ bó o ṣe ń tẹ̀síwájú láti gbọ́ràn ire àti àánú ọlọ́run kó máa tọ̀ ọ́ lẹ́yìn nínú ọdún yìí ohun gbogbo tó kó wọ ọdún yìí lórúkọ jésù kò ní bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́ olúwa yóò sọ ọ́ di púpọ̀ nínú ohun gbogbo ìlérí ọlọ́run nínú ayé rẹ lórúkọ jésù yóò wá sí ìmúṣẹ ọwọ́ ọlọ́run lórúkọ jésù yóò ṣíjìbò ọ́ ìrìn àjò rẹ nínú ọdún yìí yóò yọrí sí èbúté èbúté ògo lórúkọ jésù wá sí rí àánú ọlọ́run gbà orí ọ̀fẹ́ ọlọ́run lórúkọ jésù kó máa bá ọ gbé bó o ṣe ń gbọ́ràn sí òfin àti àṣẹ ọlọ́run oore ọ̀fẹ́ tó o nílò láti bá ọlọ́run rìnrìn àjò lọ́dún yìí ní orúkọ jésù kristi kólúwa kó fi fún ọ gbogbo iṣẹ́ ọwọ́ rẹ kólúwa kó gbé e ga olúwa yóò fìdí rẹ kalẹ̀ wàá sì di ènìyàn ńlá bẹ́ẹ̀ ni yóò sì rí àlàáfíà ní fún ọ jésù kristi olúwa wa àmín.